بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه كتاب شهر رمضان المبارك قراءة قصو رمضان على قليل يتسكوكو عن أحاديث سنو tí a máa sọ ìtumọ̀ rẹ̀ níkọ̀ọ̀kan tó sì jẹ́ àwọn ahadith ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam èyí tọ́lá láàfíà tó dẹ̀ ní ṣe pẹ̀lú oṣù Ramadan. alákọ̀ọ́kọ́ iṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa kọ́ ọ́ sọ báyìí pé ìdá dákàlà rọmọdọ́nù tí rọmọdọ́n bá wọlé futihat abwabu aljanna wọ́n á sí àwọn ẹnu ọ̀nà àlùjánà ẹlẹ̀ wa ghulliqat abwabu jahannam wọ́n sì ti àwọn ẹnu ọ̀nà jahannam wa sulsilat shayatin wọ́n sì fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọ́n fi de àwọn àṣẹ ìtánì wọ́n fi dè wọ́n mọ́lẹ̀ tí wọ́n fi nílé ṣiṣẹ́ ọwọ́ wọn hadith yìí imam bukhari àti muslim ni wọ́n gbé jáde nínú tírà sahihu wọn hadith ẹlẹ́ẹ̀kejì òun lọ́rọ̀ tá nàbì sọ sallallahu alayhi wa sallam wọ́n ní as-salawatul khamsu ìrun wákàtí márùn àṣùbà àìlà asri maghrib isha. wàlìjùmọ̀àtò ìlàlìjùmọ̀àtì kíkí jùmọ̀à kan sí jùmọ̀à wọ rọmọdọ́ọ̀nù ìlà rọmọdọ́ọ̀nà rọmọdọ́ọ̀n kan di rọmọdọ́ọ̀n míì mùkàfìrọ́tún máa bàyìnà hónì a máa fi ń pa ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin wọn rẹ́ni gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá láàrin àkókò ìjọsìn kan sí ìjọsìn kan á fún ni. ìdájì tánà balùkàbà ìrọ̀ tí ẹni abá jìnà si àwọn ẹ̀ṣẹ̀ imam muslim ni eh, hadithi eh, sahihu wọn pé àwọn ẹ̀ṣẹ̀ ńlá wọ́n tún ní nǹkan míì a lè fi tutuba. ìrònúkìwàdà nínú ẹ̀ àti àwọn èyí tó bá tún ní ìgbésẹ̀ míì tí yíyan gbé níbi ẹ̀ṣẹ̀ nílá yẹn. ẹ̀rí hadith ẹlẹ́kẹta èyí tá nẹ́bí tún sọ sallallahu alaihi wasallam ó ní man sama ramadana imanan wahtisaban ẹni yóò tó bá gbààwẹ̀ ramadan lẹ́ni tó nígbàgbọ́ tó sì ní àgbéyèlé ẹ̀sìn rẹ̀ sọ́dọ̀ ọba dẹ́dà wọn ó fi rọ̀ láhu máa takọ́ dàmọ́ mi zambi <coughs> wọn àforíjì àwọn nǹkan tó ti ṣe síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àdìmọ́ Bukhari àti Muslim wọn bí hadith yìí jáde nínú síra àwọn méjèèjì tọ́lá láàfíà bákan náà hadith ẹlẹ́kẹ̀ẹ́ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam tó sọ báyìí pé من قام رمضان إيمانا واحتسابا أن يوتبع سنافلة رمضان إذا ما نكون يسامي تراويح أن يتبعك من رمضان إيمانا لن تفني بابا صلاة واحتسابا تسمي أبي إلياس رسول بعد ذلك غفر له ما تقدم من ذنبه وفرجه àwọn nǹkan tó ti fi ṣáájú nínú àṣẹ rẹ̀ Imam Bukhari àti Muslim wọn gbé hadith yẹn náà jáde hadith ẹlẹ́ẹ̀karùn-ún òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ń sọ báyìí pé man qama laylatal qadri imanan wa ihtisaban ẹni yóò tọ́ bá dìde sí náfìlà lóru làákùlù èyí tó ṣe yí pé ìmọ̀ ń wáyé ní mẹ́wàá ìgbẹ̀yìn rọmọdán ẹni tó bá dìde sí náfìlà lóru làátùl kọ́dìr yìí màá nà ń lẹ́ni tó fi nígbàgbọ́ sọ́lọ́ wá ti sáàbà tó sì ní àgbéyẹlé ẹ̀sìn rẹ̀ sọ́dọ̀ ọba adẹ́dà òun fi rọ̀ láhu máa taqaddama min zambi wọn àforíjì nǹkan tó ti sáwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ alimami Bukhari àti Muslim náà wọn tún gbé jáde nínú tírà àwọn tó lálàáfíà. hadith ẹlẹ́ẹ̀kẹfà òun lọ́rọ̀ tá nẹ́bí sallallahu alaihi wasallam tó sọ báyìí pé súnmù lérò péyàtẹ ẹgbàáwẹ̀ nígbà tẹ bá rí oṣù tó sùn yọ wà á fèrú lérò péyàtẹ ẹ sì sínú kẹtùnú yọ ìtumọ̀ rẹ̀ ní pé tí lè tẹ̀sùn Ramadan tó bá sápamọ́ fún yín kẹ́ẹ̀rí fàákìmẹ́lò ìdàtà ṣàbánà fàlàfíìn ẹ̀ka òǹkà ṣàbán tó pé ọgbọ̀n alimam Bukhari alimam Bukhari eh, àti Muslim àwọn ni wọ́n gbé hadithi eléyìí náà jáde nínú tíra àwọn tí ó lálàáfíà hadithi ẹlẹ́ẹ̀kejì òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá àṣàlá ń sọ báyìí pé inna fil jannati baban yuqalu lahu rayyan fáyídájọ́ wà ní àlùjánà ẹnu ọ̀nà kan tí wọ́n ń pè ní ar-rayyan ikọ̀ ẹnu ọ̀nà nìyẹn nìyẹn yadkhulu minhu as-sa'imuna yawma al-qiyamah àwọn aláwẹ̀ ni wọ́n gbàbẹ̀ wọlé níjọ́ gbìndà al لا يدخل منه أحد غيرهم ẹnikẹ́ni ò ní tọbẹ̀ wọlé yàtọ̀ sí wọn ìkọl wọn máa sọ báyìí wípé ayéna sọ imúùn ń bò làwọn aláwẹ̀ wà àwọn aláwẹ̀ dà fọyẹ̀kù múùn àwọn náà wà dìde láyàdé olómìnirú ahadùn ọ̀wáyìrò ẹnikẹ́ni ò ní tọbẹ̀ wọlé yàtọ̀ sí wọn fàyídà dákàlú tí wọ́n bá ti wá wọ̀ bẹ̀ ọ̀ ò lè kọ́ wọ́n ti ẹnu ọ̀nà yẹn nìyẹn fọlámù yadkhul minhu ahadun ẹnìkan kan ò sì ní wọ̀ bẹ̀ mọ́ alimami bukhari wa muslim imam bukhari àti muslim ni wọ́n gbé hadith yìí jáde nínú tírà àwọn tí ó lálàáfíà hadith ẹlẹ́ẹ̀kẹjọ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé ìdá akọ̀bàlàláìlú mini ahunna tí òru bá ti dé níbí báyìí wà á di bara nàhárù min ahun tí ọ̀sán sì pẹ̀yìn dà níbí báyìí wọ́n wọ́n gárọ̀ bá ti ṣàmù tóun sì wọ̀ ọ̀kọ̀dé aftọ̀rọ̀ sọ im aláwẹ̀ tí ó ti lè sinú bẹ́yẹn nìyẹn. Eh, ìtumọ̀ rẹ̀ ni pé tóun bá ti wọ̀ tóun wọlé eh, òru ọwọlé níbi tóun ti ń yọ àsìkò tí aláwẹ̀ lè sinú ti tó nìyẹn. الإمام بخاري ومسلم وفي حديث نبي جدادي إنه ترى وتي ولا لا فيها هذه حديث لا كسر قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá a sọ báyìí pé qala Allah ọlọ́run ọba wa dẹ́dà sọ pé kullu amali bini ádámà lahu illa siyam gbogbo sí ọmọ anábì ádámù tí ẹ ní o àyàfà wẹ̀ fa innahu li tọ́ra wẹ̀ yẹn ti tèmi ọlọ́run ọba ní í ṣe wàhánà ájìzì bẹ wàhánà ójìzì bẹ èmi ni màá sì sẹ̀sán rẹ̀. alimọ́ bukhari àti muslim àwọn ni wọ́n gbé hadithi jáde nínú tíra àwọn tó lálàáfíà. ilà sùyà mọ̀tọ́ba dàdáwí òun ni wípé ẹ̀sà lọ jẹ́ fún mi ọ̀sẹ́ni tó lè mọ bẹ́sẹ̀ rẹ̀ ṣe tó èmi ọlọ́run náà èmi náà máa sì san ẹni tó bá gbà rẹ̀ lẹ́sàn. حديث إليك هو قال رسول الله صلى الله عليه وآله وسلم وجيس يا الله أبا إك يا الله على الله كما أبا وصبايك الصيام جنة آوة أوانيو أوا يعني كي صوني من المعاصي ومن النار تصون يكون منه يقع أتنا الإمام البخاري أت مسلم بحديث إيجاده إنه ترى عبد الله العافية حديث يليق وكلا حديث يليق لا تدع عائشة رضي الله عنها أن بلالا كان يؤذن بليل dájú bilal ní máa ń pè wọn lóru وقال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá wa sọ báyìí pé kulu washrabu ẹ máa jẹ ẹ máa mu hatta yu'adhdhina ibnu ummi maktum títí tí ọmọ ummi maktum máa fi pè wọn fa innahu la yu'adhdhinu. تروني تيمو حتى يطلع الفجر طالع فجر يوسيا الإمام البخاري أت آه، مسلم نوع بحديثه جادي إنه صحيح آه، إنه ترى طلع لا فيها ثم يقولون لي جاتي البخاري رحمه الله حديث عليك جلا لا ترى زيد عن زيد بن ثابت رضي الله عنه látọ̀dọ̀ zayd ọmọ sábit kọ́lọ́nkọba ni ọ̀nà sí kọ́ọ̀lì ọ̀sọ́bà yìí pé tasaharna ma'a nabiyyi sallallahu alayhi wa sallam ajẹ́sàárì pẹ̀lú annabi sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá a. ثم قام إلى الصلاة أواجد لا تلوكم قلت يمين وان بيلي فكم كان بين الأذان والسحور كنين بلاني ينطيته حتى ساري فأجينا فلجي سيد الله صلى الله عليه وسلم قال هو أدام في قدر الحمد لله قدر خمسين آية لون دي Uh, ìgbà tí yẹn lè fi ka àyà fifty àyà àádọ́ta òní bẹ láàrin sàárì tájẹ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam sígbà tá a lọ kásùbà alimami bukhari rahimahullah òun ló gbé hadithi jáde nù sahihu rẹ̀ hadithi ẹlẹ́kẹtàlá. قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run lọ́lọ́run wọ́n sọ yìí pé tasaharu ẹ máa jẹ sàárì fa inna fi sahuri kárọ̀kàtà nítorí pé ìbùkún wà níbi sàárì o imam bukhari àti muslim wọ́n fi hadith yẹn jáde nínú tírà àwọn tó lálàáfíà hadith kẹrìnlá. قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run kò máa bá ọ sọ báyìí pé faslu ma bayna siyamina ìyẹn ni pé sàríyàn òun ló wọn máa ṣe ìyàtọ̀ láàrin àdámọ́ àwẹ̀ wa àtàwẹ̀ àwọn onítìrà bí àwọn Yahudi àti Imam Muslim ni wọ́n gbé hadithi jáde nínú sahihu wọn. hadithi ẹlẹ́ẹ̀kẹ́ẹ́dógún ani Aisha radiyallahu anha látọ̀dọ̀ Aisha. kọ́lọ́n kó bá níyọnu sí kọ́ọ̀lá ó sọ báyìí pé anna rasulallahi sallallahu alayhi wa sallam ládájọ́ òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá a kana yudrikuhu alfajr alifajari máa ń yọ bójú sí ọlọ́run wàhùwà jónúb lẹni tí ó sì ní jánábà lára min àhìlìhì jánábà tí ó ní látara àwọn aráalé rẹ̀ tí ó dọ́dọ̀ wọn súnmọ́ yà ọkọ̀ tẹ̀sílú lẹ́yìn ìgbà yà nẹ́bí sallallahu alaihi wasallam yọ lọ wẹ̀ ọ̀yọ̀ sùúrù yóò sì máa bá wẹ̀ rẹ̀ lọ. alimami al-Bukhari rahimahullah àwọn náà gbé hadith yìí jáde nínú tírà àwọn tó lálàáfíà. hadith ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. قال رسول الله صلى الله عليه وسلم ودي سألهم في كلام على الله كما بقى wọ́n sọ báyìí pé man akala náà suyan ẹni tó bá jẹ lẹ́ni tó gbàgbé tó gbàgbé jẹun wa huwa sa'im tó sì ń gbààwẹ̀ lọ́wọ́ fáliyò tí mo sọ̀rọ̀ ma ọ̀yà máa báwẹ̀ rẹ̀ lọ hmm? kọ́ máa báwẹ̀ yẹn lọ fa innama at'amahu Allahu wa tọ́lọ́lọ́wọ́n ọba ló fún jẹ ọlọ́run ló sì fún ọmọ. الإمام البخاري àti Muslim àwọn ni wọ́n gbé hadith yìí jáde nínú tírà àwọn tí ó lálàáfíà ẹ̀rí hadith ẹlẹ́ẹ̀kẹtàdínlógún عن عائشة رضي الله عنها látọ̀dọ̀ Aisha kọ́lọ̀nkọ́ bá di yọnu sí Aisha ó sọ báyìí pé كان النبي صلى الله عليه وسلم anabi sọlọ́wọ́ àṣálà ń jẹ́ ni tó ṣe wípé yọkọ̀ bèlì ní máa ń kí sí ara ilé rẹ̀ ìyàwó ẹ̀ wọ́n yóò bá ṣe é ó sì máa ń fara rọ̀ wọ́n wọ́n hùwà sọ ẹ́m nígbà tí ń gbá àwẹ̀ lọ́wọ́ ọ̀kánà àmúlẹ́kàkùn lè ẹ̀rùn bẹ́ẹ̀ anabi wa nìyí o sọlọ́lọ́hù aleyhi wa sallam anabi nìyí o òun ló fi ń kápá bùkátà rẹ̀ tó lé kó bùkátà rẹ̀ ró ìyẹn ni kó lè kọ fẹ́mi rẹ̀ níbi àdùn tí ó ba ààwẹ̀ jẹ́ ju gbogbo yín lọ. al-Imam al-Bukhari àti Muslim náà gbé hadith yìí jáde nínú tírà àwọn tí ó lálàáfíà. hadith yìí ẹlẹ́ẹ̀kejìdínlógún. قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá a sọ báyìí pé ọ̀yídà káàna yawmu sawmi ahadikum tó bá di ìjọ tí ẹnìkan nu yín gbáwẹ̀ ọ̀la kọ́ máa sọ̀rọ̀ ìsọkúsọ o kó sì má ṣe pariwo kọ́ máa jà fa ìnsáàbàhù ahadùn tẹ́nìkan bá wá bù àwòkọ́ tẹ́lẹ̀bù àbẹ́nìkan bá jà fàlìyẹ́kọ́lì kọ́ máa sọ báyìí pé ẹnì mòró ó ń sọ ìmù èmi jẹ́ ọmọnìyàn kan tí ń gbààwẹ̀ lọ́wọ́ alimami Bukhari àti Muslim àwọn náà gbé hadithi yìí jáde nínú tírà àwọn tó lálàáfíà hadithi ẹlẹ́ẹ̀kọkàndínlógún qala rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ọ̀lọ́ ọlọ́run fún máa bá wọn sọ báyìí pé man lam yada qawla zuri wal amala bih wal jahl ẹni tí ò bá lè fi sílẹ̀ qawla zuri ọ̀rọ̀ èké wal àti iṣẹ́ èké ẹni tí ò bá lè fi sílẹ̀ ọ̀rọ̀ èké òun náà nírọ́ àti fífi kúrò níbi òtítọ́ àti ìṣiṣẹ́ pẹ̀lú èké yẹn ni pé pẹ̀lú bàjẹ́ àti ìkẹ́físì pẹ̀lú jẹ́ tí ò tún lè fi ìwà ẹ̀mọ̀kànmọ̀kàn tí ò lè fi sílẹ̀ fọ̀lẹ́ nígbà tí ń gbà rẹ̀ lọ́wọ́ fọ̀lẹ́ ìsàlẹ̀ láhi hajatun ọlọ́run ní bùkátà kankan sí àníyàdà àfàhámáhù ọ̀ṣàrọ̀ ọ̀bà ọlọ́run ní bùkátà kan sí ẹ̀ẹ́ gbígbé jíjẹ mímu rẹ̀ lẹ̀ àti ẹ̀yẹn ni pé gbígbé jíjẹ mímu rẹ̀ lẹ̀ ọlọ́run ò tiẹ̀ ní bùkátà sí hmm. ọlọ́run fi ń sọ lára kó níbi iṣẹ́ yẹn ọ̀lẹ́ ìsàlẹ̀ láàyè hájà tó ń kò sí bùkátà fọlọ́run ọba àníyàdà àtàámọ́hù ìyẹn ni pé kọ́pa kó gbóúnjẹ rẹ̀ lẹ̀ àbí kó gbé nǹkan tí mú lẹ̀ ọlọ́run ní bùkátà sara bíi tí ìkọ̀bọ̀ kò túbọ̀ pé kọ́ má gbà rẹ̀ anabi sùlá sálánkẹ́ fi ń sọ ní lára nípa pé irọ́ àti ìṣe irọ́ ìbàjẹ́ kíyàn sọ́ra fún nígbà tí yẹn bá ń gbà rẹ̀ lọ́wọ́. الإمام البخاري رحمه الله ló gbé hadith yẹn jáde nínú ìsọ̀rọ̀ ìfowópamọ́ hadith ogún. قال رسول الله صلى الله عليه وسلم وجيت الله صلى الله عليه وسلم أصى عن المرأة نفوبيني وني وتمكث الليالي àwọn obìnrin wọn máa lo àwọn ọjọ́ kan máa tún sọ̀lì tí ò ní kírun bẹ́ẹ̀ wọ́n tó fẹ́rù fi rọmọdán yóò sì tún máa jáwẹ̀ nínú oṣù rọmọdán ìyẹn nígbà tí ń ṣe háìdì lọ́wọ́ àbí nífàásì fàhádà nọ̀kọ̀sánù díè eléyàn gan ni dídínkùn àdínkù ẹ̀sìn obìnrin ju tọkùnrin lọ ní pé ẹ̀sìn obìnrin dínkù alimami Bukhari àti Muslim wọn gbé hadith yìí jáde nínú tíra àwọn tọ́lá láàfin àsùnmọ́ gbólóhùn yìí ó jẹ́ ti Imam Muslim hadith kọkànléní ogún kọlá rasulillah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kò máa bá ọ sọ báyìí pé la yazalu nnasu bi khairin àwọn èèyàn ò ní yẹ̀ wọn ò ní gbó pẹ̀lú dáadáa ma ajjalu li fitra tí wọ́n bá sì ń kájú sínú ìyẹn ni pé ńgbà tó rùn bá ti wọ̀ tí wọ́n bá tètè ń sínú òréré dẹ̀sì máa jẹ́ tiwọn torí yẹn gan ni ó jẹ́ yàní àánú pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún aláwẹ̀ yóò sì tún jẹ́ ohun tó lágbára láti lè fi dúpẹ́ ìtara tọ́lọ́run ọba ṣe fún hadith ilé Imam Bukhari àti Muslim náà wọ́n sì kinu ni wọ́n gbé hadith yìí jáde nínú síra àwọn tó lálàáfíà hadith kejìléní ogún qala Rasulullah sallallahu alayhi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ ọlọ́run kò máa bá ọ sọ báyìí pé wọ́n ní anídádájọ́ òjíṣẹ́ ọlọ́run sọlá àlọ́sàlám ọ jáde dáàtà lẹ́yìn láti lóru kan nìjọ́ fi lẹ́yìn láàrin gbogbo òru ọ̀sọ́lá fìlmọ́sìt ó dẹ̀ kẹ́ mọ́mọ́ mọ́sálásí ọ̀sọ́lá rìjà ló ń bí sọ́lá àtẹ àwọn kan wọ́n kírun pẹ̀lú wọn nẹ́bí. صلى الله عليه وسلم فأصبح الناس آه، يواجه يواجل عرفة حدث مبلغ سمي صلاة فجتمع أكثر منهم فطلق وقج فصلوا معه وأنتم كما قال النبي صلى الله عليه وسلم فأصبح الناس بعد أن يجي مدر سنين تنصر فكفى أهل المسجد يعني قال لي سكون صفر عوا báwọn ará mọ́sáàsì pọ̀ nìyẹn mílẹ̀ lọ́yìn láti ẹ̀sà àlefà lóru kẹta fàkàràjà rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run wá jáde jáde sallallahu alayhi wa sallam ọ̀sọ́lù wọn wá kẹrùn bí sọláàtì pẹ̀lú òun rẹ̀ tó ké. falamma kánàtì aláìlàtò rọ̀bíà ìgbà tó wá di òru jọ́kẹrin àjẹsà almasjid an Eh, mọ́sálásí kagara nípa àwọn ẹni tí ń bẹ́ ń bẹ́ lè salatu subh eh, ẹni pé wọn ò rà nẹ́bí sallallahu alaihi tó fi wá padà jáde fún àṣùdá falamma qada al ìgbà tó di wípé ọparí òun ó wí gbólóhùn ashhadu an la ilaha illallah ó ti tashahud ashhadu anna muhammad rasulullah ìgbà tó wí káwá sọ láyé tí amma ba'd lẹ́yìn ìgbà yẹn فإنه لم يخفى علي مكانكم عين وقامتي ميو لكني خشيت أن تفرض عليكم أمر بني فما تكون تراويح يي wọ́n á ṣe ọdún dandan mọ́ yín lọ́wọ́ fọ̀tá ìjìzù àìníkà bẹ́ẹ̀ wá ní lágbára àti lè máa kín kàràwé ìfòyàn nígbà máa bẹ́ẹ̀ ni òun ni òye ti ń jáde sí mímọ́ Imam Bukhari àti Muslim wọ́n gbé hadith yìí wọ́n gbé jáde nínú tírà àwọn tó lálàáfíà hadith kẹtàléní ogún wọ́n wá látọ̀dọ̀ Jabir. بن عبد الله رضي الله عنهما جابر بن عبد الله عنهم قيام سيدنا بعضهما هنا صبايا كان رسول الله صلى الله عليه وسلم في سفر وجزء الله أبا هو عن الدين أجوكم فرأى زحاما أواري يرتطبه ورجلا قد ذلل عليه أقر كنبه ثم بالتعجيب فقال ما هذا النبي صلى الله عليه وسلم بيري kí lèyí ọ̀kan ló sọ àdéhùn wọn ní aláwẹ̀ ni o aláwẹ̀ lẹ́nu yẹn ọkàn ànábì sọlá àṣàláwà sọ wáyé pé lẹ́yìn tani náà lè dẹrù rẹ sọmú ìsàfà wọn kò sínú rere pé nígbà yẹn ni pé kò sínú títẹ̀lé kì í sì ṣe ìjọsìn ní í ṣe o ìmọ̀ àgbàwẹ̀ lájò pàpà jùlọ tí ìnira bá dójú ẹ̀ fún yàrá yìí tí nira bá dójú ẹ̀ fún yẹn báyìí kò sí nínú rere kéèyàn gbàwẹ̀ nírú ìrìn àjò báyìí Al-Imam Bukhari àwọn náà gbé hadith yìí jáde nínú síra sahihu wọn hadith kẹrìnléní ogún òun wá látọ̀dọ̀ Anas bin Malik radiyallahu anhu Anas ọmọ Malik kọ́lọ̀ kó bá mi sí ọsọ báyìí pé. كنا نسافر مع النبي صلى الله عليه وسلم حواما سمعجو قال النبي صلى الله عليه وسلم فلم يعد الصائم على المفطر كي لا لوري ان تون جاوي ولا المفطر على الصائم كيسي لا يفيانتي او جاوي لوري ان جاوي imam bukhari àti muslim wọ́n gbé hadith yìí jáde nínú tírà àwọn tó lálàáfíà ó jẹ́ pé hadith yẹn sọ wípé kọ̀sátàkò lórí nǹkan tó bá lẹ́tọ̀ọ́ láti ṣe tá a lè takò yẹn lọ. hadith kẹẹ̀ẹ́dọ́gbọ̀n قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá a kọ́ báyìí pé. للصائم فرحتان ìdùnnú méjì ń bẹ faláwẹ̀ yẹfura uhuma ìdá afọrọ fárí yóò dùnnú méjèèjì nígbà tó bá ṣe dùn adùnnú wà ìdá láfíà rọbàhù tọ́lá tó wá pàdé ìyẹn ni pé yóò dùnnú nígbà tó bá sínú pẹ̀lú pé ebi ti lọ òwúrẹ́ ti lọ nígbà tí ìṣẹ̀lẹ̀ àbá ti ọ̀dà ká sínú àbí tásì tí ọba ti lẹ́tọ̀ọ́ láti sínú ọ̀ìdà lákìyà rọ̀bà tọ́ba wá di wípé ọ̀pàdé àṣẹ̀dá rẹ̀ fárí hajj sọ̀rọ̀ mi inú rẹ̀ ó dùn pẹ̀lú àwẹ̀ tọ́gbà yẹnu pé pẹ̀lẹ́sàn àwẹ̀ rẹ̀ nígbà tó bá pàdé àṣẹ̀dá rẹ̀ Imam Bukhari àti Muslim wọn gbé hadith yìí jáde nínú tẹ́lá àwọn tí ọlọ́lá àfihàn. حديث كان سنجني الله قال رسول الله صلى الله عليه وسلم حديث الله إن الله قال الله كما دعا وصلاة يقول من صام رمضان أن يوضع دعوة رمضان ثم أتبعه ستا من شوال طواف مفات لي من وصن شوال وصن كوا وصن كتمان تلي رمضان كان àṣìyámi dáhà wọ́n bá wọn dà gẹ́gẹ́ bí ẹni wípé ń fi gbogbo ọjọ́ ayé gbà rẹ̀ hmm, dàbí ẹni tí ń fi gbogbo ọjọ́ ayé ó fi ń gbà rẹ̀ ni. ààrẹ mẹ́fà yẹn bàbá àgbà tẹ̀léra wọn bàbá sì gbà lẹ́yìn kọ̀ọ̀kan òun ládàá yẹn dẹ̀ sì wà fún bí ẹni pé òṣèré ilé fọ́gbà rẹ̀ ògbòdìjà ọdún kan nìyẹn. ìmáà mùsùlùmí wọn gbé hadith yìí jáde nínú síra àwọn tó lálàáfíà. حديث كتابني أضمه عن عبد الله بن عباس رضي الله عنهما لا تدع عبد الله بن عباس رضي الله عنهما ألم قيام سبع فاتما قال أصبعي وإن جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال حرقوني كواب النبي صلى الله عليه وسلم إكرام الله كما باه هو أصبعي يا رسول الله eré òjíṣẹ́ ọlọ́run ìnà ummi matat ládájú ìyá mi jáde láyé òkú wa alayha o shahr ààwẹ̀ odidi oṣù kan ó dà wà lọ́rùn rẹ̀ ààwẹ̀ odidi oṣù kan ń lọ́rùn rẹ̀ àkọ́bíyì anha ṣé mo dẹ̀ bá san qala na'am ìṣẹ́ ọlọ́run bá níbẹ̀ ni. àwọn àtún àsọlẹ̀ pé fadainu Allahi ahaqqu an yuqda gbèsè ọlọ́run ló fi ń lẹ́tọ̀ọ́ sí kásán púpọ̀ jù Imam Bukhari rahimahullah àwọn náà bí hadith yìí jáde nínú tíra àwọn tó lálàáfíà àríkọ́ wà náà hadith yìí ṣe ní jókòrò lórí pípé ìwọ ọlọ́run ọba àlejòọlá àti ṣíṣe rere sọ́ǹdì lẹ́yìn ìgbà tí ìyá àti bàbá yẹn bá kó láyé tán. حديث كجديني الله قال رسول الله صلى الله عليه وسلم jíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kò máa bá a ó sọ báyìí pé máa ń máa tà ẹni yóò tọ́ bá kú wà á lè ṣe sùúyà mọ́ ní táwọn ẹ̀dẹ́ sì wà lọ́rùn rẹ̀ tó jẹ gbèsè àwẹ̀ sọ́rùn àpájùlọ àwẹ̀ tó fi lérí àwẹ̀ lérí sọ́mà ánìhó wọlé ìhùn ẹni tó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ agbára èèyàn fún torí pé ń bẹ lọ́rùn rẹ̀ àwẹ̀ ọ̀rẹ́ èèyàn ń bẹ lọ́rùn rẹ̀ sọ̀rọ̀ máa ń hú wọn ní ìlú fún ẹni tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ agbára fún Al-Imam Bukhari àti Muslim ni wọ́n gbé hadith yìí jáde nínú tíra àwọn tó lálàáfíà hadith kankan dín ní ọgbọ̀n wọn ni Aisha radiyallahu anha látọ̀dọ̀ Aisha kọ́lọ́n kó bá níyanu sí kọ́ọ̀lá wọ́n sọ báyìí pé anna nàbíyá sallallahu alayhi wa sallam ládàjà nàbí kí ọlọ́n kí ọlọ́n kó máa bá kánà àtẹ́kẹ́ ìlà aṣọ àwọn àkìrọ̀ ní rọmọdọ́n ń máa ń takú sílé ọlọ́run nílẹ̀ wà tó kẹ́yìn nínú oṣù rọmọdọ́n hatta tawaffahu Allah kọ́lọ́n ọba fi gba ẹ̀mí òjíṣẹ́ ọlọ́run tó fi jáde láyé. ثم اعتكف أزواجه من بعده lẹ́yìn ìgbà yẹn àwọn ìyàwó rẹ̀ náà tún lọ tako sílẹ̀ ọlọ́run ọba nírú àkókò yìí lẹ́yìn ikú òjíṣẹ́ ọlọ́run sallallahu wa hadithi imam bukhari àti muslim wọn gbé jáde nínú tírà àwọn tó إن كان لا يكون علي الصوم من رمضان حتى لمن بني أرمي أو من ولرمي تنجد سير من رمضان لا تبي رمضان دكت لله فما أستطيع أن أقضيه في واني لقبارة السنة حتى يأتي شعبان في رسول شعبان tí ó fi padà dé Imam Bukhari àti Muslim náà wọn gbé hadith yìí jáde nínú síra àwọn tó lálàáfíà hadithi ọ̀kànléní ọgbọ̀n kọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá ọ̀sọ̀ báyìí pé fa inna umratan fi ramadan dájúdájú umra kéèyàn lọ ṣe hajj kékeré èyí tí ò ní dídó láràfà nínú pé tawaf àti sáàyù ìyíkálẹ̀ ọlọ́run àti ìfọ̀ṣẹ̀ṣẹ̀ lẹ́yìn ìṣòro àti ìfipárí ńlọ́wà náà lílọ ṣe àbẹ̀wọlé ọlọ́run ọba fún ìjọsìn kí tó jẹ́ iṣẹ́ hajj kékeré ọmọrọ fi ramadan nínú oṣù ramadan takọ̀bí hijjatamari ìyẹn ni pé ó ṣe déédéé ṣíṣe hajj pẹ̀lẹ́mì ànẹ́bí sallallahu alaihi wasallam fífitàwà nínú ẹ̀sán ni o imam bukhari àti muslim àwọn ọdún hadithi ìjáde nù tí àwọn tó lálàáfíà nínú ládàáni o kìí ṣe kó ti bọ́ sípò ṣíṣe hajj ní àgbà ìlú mo ti ṣe ọmọrán náà ramadan mo ti ṣe hajj nìyẹn kàn á fi ní ṣe ọ̀ràn yẹn mọ́ bákan náà hadithi kọkànlẹ́ ní ọgbọ̀n. عن عبد الله بن عباس رضي الله عنهما لقد عبد الله بن عباس حديث كجليني الله خطب عبد الله أم عباس رضي الله تعالى عنهما ألان قبعني ينسى مجيجي قال ما باتنا في كان رسول الله صلى الله عليه وسلم قد جوتي سي الله إكي الله قال الله أجود أجود الله ما جنتو سيوكي صلى الله عليه وسلم أجود الناس أجنتي من تورجو وكان أجود ما يكون في رمضان بعد من ترجنين رمضان حين يلقاه جبريل نبات جبريل بعن قدير وكان يلقاه في كل ليلة من رمضان جبريل ده ما وان قد النبي صلى الله عليه وسلم نبو على رمضان فيدارسه القرآن يوم واسع سوى القرآن فوق qala rasulullahi sallallahu alayhi wa sallam dájúdájú òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ajwadu bil khayr ìmá ń tọrẹ pẹ̀lú rere nínú rihil mursala ju atẹ́gùn ìjì lọ. hadith yìí imam bukhari àti muslim wọ́n gbé jáde nínú tírà àwọn tó lálàáfíà hadith kẹtàléní ọgbọ̀n. قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá ọ sọ báyìí pé wọ̀lẹ́bí nafsu muhammad ń bíyà rẹ̀ mo fẹ́ ní kí ẹ̀mí muhammad wà lọ́wọ́ rẹ̀ bó a ti ṣe allah làkàlùfù fami sọ́ọ́m òórùn àìjẹ àìmu tí ń wá lẹ́nu aláàwẹ̀ àpòyàbọ̀ ìndàlọ́ ó dùn lọ́dọ̀ ọlọ́run mẹ́wòrẹ́ ẹlẹ́mẹ́sìkì ju òórùn àlẹ́mẹ́sìkì lọ tùràrí àlẹ́mẹ́sìkì Imam Bukhari àti Muslim wọ́n gbé hadith yìí jáde nínú tírà àwọn tí ó lálàáfíà hadith yìí kẹrin lé ní ọgbọ̀n عن عائشة رضي الله عنها قالت لا تدع عائشة قلن قبال يونسي قصبائي كان النبي صلى الله عليه وسلم ànábì jẹ́ ní tó ṣe yí pé ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kọ́ máa bá ọ jẹ́ ní tó ṣe yí pé ìdàdàkàlà àṣírú tí mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan tó bá wọlé ṣàdá mi ìzára hù ṣàdá mi ìzára hù yóò yẹ̀bá fáwọn ìyàwó rẹ̀ yóò fún báńtẹ́ rẹ̀ tí ó lè ẹni pé yóò yẹ̀bá fáwọn ìyàwó rẹ̀ ìtumọ̀ ẹni pé ó gbìyànjú gan nínú ìjọsìn ju bí ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ wà áṣìyà aláìláhù yóò wá jí òru rẹ̀ ẹni pé wọ́n máa sọ ẹ̀sùn fẹ́sìn níjọsìn wà á ìkọ́dọ̀ àhìlà yóò sì tún jí àwọn aráàlú rẹ̀ káwọn náà máa ṣe náà fìlà lóru Imam Bukhari àti Muslim wọ́n gbé hadith yìí jáde nínú tíra àwọn tó lálàáfíà hadith karùnléní ọgbọ̀n hadith karùnlélọ́gbọ̀n kọ̀ọ̀lá Rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá a. وصبايك التمسوها في العشر الأواخر من رمضان كما هو ليلة القدر كما هو من ما وتكين رمضان في تاسعة تبقى آه، في تاسعة تبقى من مسع تنسكم في سابعة تبقى من مجي تنسكم fi khamisati tabaqa níbi márùn tí ń sẹ́kù ìtumọ̀ rẹ̀ ní wípé ẹ máa wá nígbà tí ìyẹn ni pé tó bá kún nine nínú oṣù ẹ lè wá ń gbà yẹn tó bá kún seven nínú oṣù ẹ lè wá ń gbà yẹn tó bá kún five nínú oṣù ẹ lè wá ń gbà imam bukhari àti eh, imam bukhari ni wọ́n gbé hadith yìí jáde nínú sahihu wọn nínú hadith yìí wọn tọ́lá láàfin àfin hadith kan dín ní ogójì qala rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run kó máa bá ọsọ báyìí pé man lam yujmi' siyama qabla al-fajr wala siyama lahu ọ̀nà mọ́n lam yóò jẹ́ ní ìṣòyà màkọ́bùlà ìfẹ́jẹ́ o ẹni tí ó bá pinnu ipò òun fẹ́ gbáwẹ̀ kọ́bùlà ìfẹ́jẹ́ o kó tó di pé pípe irun àlùfájà rí wọlé wọ́n tó pè wọ́n irun àṣùbà kí wọ́n tó pè kò pinnu kó wọ́n gbáwẹ̀ kò rẹ̀ fọlá àṣùyà àmàlà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọ̀làwẹ̀ o eléyìí ń bẹ́ẹ̀ ní sọ́nà àbí ìdá ó dẹ̀. رحمه الله العلامة الألباني عليه رحمة الله وصفي حديث جي ولا لا فعلي حديث كتعدني وقجي أنا عائشة رضي الله عنها لا تدع عائشة قلن قبالي ونسي قالت وصبايبي قلت يا رسول الله مصفير وجيسي ولون أرأيت أوريني إن علمت أي ليلة ليلة القدر ثم بما أجت ليلة القدر بسي ما أقول فيها كنت مع صنبه قال أجيش الله وعصفهم قي قولي أجيش الله صلى الله عليه وسلم صفهم قي قولي سويك اللهم يوالون إنك عفو تدجي ونعلم جكوه تحب العفو ونفسي عمجكوه fàáfù àní fàáfù àní mójú kò fún mi ọlọ́run eléyìí ń bẹnu sọ́ni alimami tirimizi rahimahullah sheikhuna al-albani alayhi rahmatullah wọ́n sọ pé hadithi tó lálàáfíà ni hadithi kejìdínní ogójì ọ̀la rasulillahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá ọsọ báyìí pé asbigh al-wudu'a ẹsẹ̀ àlùwàlá yín kó pé pérépéré wa khallil bayna al-asabi' ẹsẹ̀ máa ya ọmọ níka yín gbà tẹ́ bá ń sàlùwàlá kò mi fi débẹ̀ wa baligh fil-istinshaq baligh fil-istinshaq ẹsẹ̀ ṣe baligh fil-istinshaq jíjẹun ẹjẹ́ kó dé ògóńgó yíyọnu ẹdógó àgbẹ̀ fífímú ẹfímú yẹn ni pé kẹfọ omi símú kó dógóńgó dáadáa ilẹ̀ àǹtẹ̀kù nàṣọ ìmán asùgbẹ́gbẹ̀ lòwòdó a sàlùwà láàrẹ kó kú pérépéré dáadáa wàhálì bẹ́ẹ̀nà asọ́ọ́bẹ̀ kó sì ya àwọn ọmọ níkà wọ́n bá lẹ́rù fìlísítì ń ṣáàpà bákan náà kò sì dógóńgó níbi ìfa omi símú ilà antakuna sọ iman àyàfi tó o bá ń gbà wẹ̀ lọ́wọ́ lóko. ìmáàmù Tirmidhi wọn bí hadithi jáde ní sunan wọn Sheikhuna Al-Albani alayhi rahmatullah wọn sọ pé hadithi tó gbádùn ni. hadithi kọkàndínní ogójì qala rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá ọ̀sọ́ báyìí pé. إذا كان أول ليلة من شهر رمضان طبعا دي روا فقنص رمضان سفدت الشياطين سفدت الشياطين هو في ما ما سكسك هو دي ما أو شياطين نصو ما ومرضت الجن حتى هو يتوجه لمدينة الجنة أغلقت أبواب النار هو ستبقى نونانا ọ̀làm yóò fi tàhmín hababun wọn ò ní sin ẹnu ọ̀nà kan níbẹ̀ wọ́n fò tí àti àdìwọ́ àbòlìjánná wọn ó dẹ̀ sin àwọn ẹnu ọ̀nà àlìjánná ẹlẹ̀ ọ̀làm yóò wọlákùnmín hababun wọn ò ní ti ẹnu ọ̀nà kankan nínú ẹ̀ wọ́n yóò náà dì múnádìn olùpèpè kan wà máa pèpè pé yá baghi al-khayr aqbil ìwọ tó ń wá rere kọjú da rere o wa yá baghi ash-sharr ìwọ tó ń sìn wá burúkú àpòsíọ̀rù ìwọ náà kúrú níbi máa wá burúkú o wọ́n lè la ìhùntàkọ́ òmìnira náà ti ń bẹ fún ọlọ́run àwọn tọ́lọ́run máa tún fún un lẹ́kọ̀ọ́ lọ́rùn wọn sì ń bẹ ní gbogbo ní eh, ìjọ àkọ́kọ́ tí ọlọ́mọdún bá ti bẹ̀rẹ̀ wọ́n záyé ká الإمام الترمذي رحمه الله لقي حديث يجاد من سنن شيخنا الألباني عليه رحمة الله ماذا سكو حديث من الألافية حديث يقول لقد عبد الله عن عبد الله بن عمر رضي الله عنهما لقد عبد الله بن عمر قال قل يا نسبع بعدما قال أصلايك كان رسول الله صلى الله عليه وسلم وجيت الله عليك الله الله الله قم عباه أجمع تسيكي ìdá aftọ tó bá fẹ́ sùn lọ paul yóò sọ báyìí pé zahaba zọmọ́ù ọ̀bùtẹ́lẹ̀tẹ̀lẹ̀ òrùkù wọ́sẹ̀bẹ̀tẹ̀lẹ̀ ẹ̀jìrú insha allah kákan mọ̀túmọ̀ rẹ̀ ni ó ní zahaba zọmọ́ù òǹgbẹ́ ti lọ ọ̀bùtẹ́lẹ̀tẹ̀lẹ̀ òrùkù àwọn iṣan ó sì tutù. وثبت الأجر لا دافي في دوس إن شاء الله لا قال الله حديثي آه إن بين سنة أبي داود آه شيخنا الألباني عليه رحمة الله وصفي حديثي تدي حسن حديثي قال كان لين وجوجي قال رسول الله صلى الله عليه وسلم قد الله وبارك الله قال الله كما بعث بيته نعم نعم سحور المؤمن التمر من دلا ساري مؤمن تيسي دبيدو يعني في أداكي مؤمن في دبيدو سي ساري لينا وازن أبي داود شيخنا الألبان عليه رحمة الله من حديثي في ولا لا في يعني حديثي تجلني أوجي قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kó máa bá ọsọ báyìí pé mọ̀ ń fọ́ra sọ ìmọ̀n ẹni yóò tó bá sin aláwẹ̀ lẹ́nu káàna láhu mithlu ajrihi kó máa wà fẹ́niyẹn irú ládàá rẹ̀ ghayra annahu la yanqusu min ajri as-sa'imi shay'a kọ́kàn já sí pé kò lè dín nǹkan kù nínú ládàá aláwẹ̀ bíi ti wù kọ́mọ. ìmáàmù nínú súnmọ́nù ṣẹ́kùnà alalibán aleyhi rahmatulah wọn hadithi tó lálàáfíà ni hadithi kẹtàlé ní ogójì ọ̀la rasulillahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá a sọ báyìí wípé àtàkùn ramadan ramadan ti wá dé báyìí o ṣàhùrù mubarak oṣù bùkún oṣù alágbàgà. فرض الله عز وجل عليكم صيامه ọlọ́run ọba ọba ọ̀wọ́n ọba tó tóbi ó ṣe gbígbààwẹ̀ rẹ̀ ní dandan fún yín tuftahu fihi abwabu as-sama' á sí àwọn ẹnu ọ̀nà sánmà á ń lẹ̀ nínú ẹ̀ wa tughlaqu fihi abwabu al á sì ti àwọn ẹnu ọ̀nà iná jahim á sì wọ́n nínú ẹ̀ wa tughallu fihi maradatu ash-shayatin a sì fi mọ́wọ́ márùn a sì fi ara àwọn tọ́ya tọ́jú olùmọ̀dé náà àṣetáni ilá ìfi ìlẹ́yìnlá tó ń khayru min alfi shahr ní bẹ́ẹ̀ òru tó ti pọ́ lórí ju ẹgbẹ̀rún sùn lọ man hurima khayraha ẹni tí wọ́n bá yẹn ni pé ẹni tí wọ́n bá hẹ́nà oore òru yẹn fún ọkọ̀ ti fòrè wọ́n ti hẹ́nà nǹkan fún aláwọ̀ àrítò tọ́lọ́ntọ̀ alimami nasa'i nasa'i àwọn ni wọ́n gbé jáde ní súnmọ́nù wọn sheikhna al-albani aleyhi rahmatulah wọn hadithi sí ọlọ́láàfíà rẹ̀ hadithi kẹtàléní ogójì ọwọ́ alátọ̀dọ̀ báàdì ashabi nabi apá kan àwọn sàádà nabi sallallahu alayhi wa sallam. وني لقد رأيت رسول الله صلى الله عليه وسلم بالعوج وني مونتيريو جيسي صلى الله عليه وسلم نبي تنقل العوج لكي كان لنا مكة يصب على رأسه الماء إن دام سيوريره وهو صائم نبات داوي من العطش نبي به أو من الحرب عبدني توريو رتم حديثي إن بين عثمان أبي داود رحمه الله تعالى آه، شيخنا الألباني في حديثي في الألاف يعني حديثي كانوا لمي أبج قال رسول الله صلى الله عليه وسلم وجيت الله عليك الله على الله قم على صلايك إنه من قام مع الإمام حتى ينصرف كتب له قيام ليلة إنه لا من قام مع الإمام أن يوطب دينا في لا تليل إمام ورين آتم حتى ينصرف في إمام في قارين كتب له قيام لينا وقال لا دا كبور في سنة في لا فن إلي إن بين أسمان الإمام الترمذي رحمه الله تعالى صدق الشيخ علبان عليه رحمة الله نصف حديثي في فلا لا في يعني حديثي كان ديني أعددها عن عمار بن ياسر رضي الله عنه لا تدع عمار وما ياسر قال قبان يونسي قال أصبعيك من صام اليوم الذي شك فيه أن يوتو بدعوة نجاتو سيكي أن سيفي نجي وأنبتين سي نجي ننوي أن سي نجي ننوي ṣé wọ́n ró sùn ní àbí wọn ò rí òun ni ọjọ́ táàpì nù ṣàbẹ́ẹ̀ àwọn tí ń ṣe méjì ń bẹ wípé ṣé wọ́n rí ní àbí wọ́n rí pé sínú Ramadan ló wà ní àbí ìparí ṣàbẹ́ẹ̀ ni ẹni wọ́n bá gbàwẹ̀ níjọ́ yẹn tí ọ̀rá rí dájú pé wọ́n ló sùn ọ́ tó kẹgbà rẹ̀ pé tí a ti bẹ̀rẹ̀ Ramadan àbí parí ṣàbẹ́ẹ̀ ńlá fọ́kọ̀ dé àṣọ abẹ́lú kọ̀ọ̀tì irúfẹ́ níbẹ̀ ti yapa bàbá kọ̀ọ̀sì àádọ́ta عن عبد الله بن الزبير رضي الله عنه قال قصد عبد الله بن الزبير قال انقب عن يونسي وصلاه أفطر رسول الله صلى الله عليه وسلم قدس الله وباسم صلى الله عليه وسلم إكالا ولا لانقم أباه عند سعد بن معاذ لا تدع أوسن لدى سعد بن معاذ فقال أو صلاه أفطر عندكم الصائمون àwọn aláwẹ̀ ọ̀sìn lọ́dọ̀ yìí wà á kàlà tó àmọ́ kùmù àjọrọ̀ àwọn ẹni rí bẹ́ẹ̀ sì máa jẹun yín ọ̀sán láti àlẹ́ kùmù mọ́lá ìkà àwọn mọ̀lẹ́kà ó sì tọ̀rọ̀ ìkẹ́ fún yín. eléyìí wà ní sọ́mi ìdí máa jáka rahimahullah sheikhuna al-albani alayhi rahmatullah wọn hadithi ti ọlọ́láàfíà ni hadithi kejì dín ní àádọ́ta qala rasulillah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run bá ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá ọsọ báyìí pé rúbà sọ ìmí mélòó mélòó láláwẹ̀ lẹ́yìn sẹ́lẹ̀hùn mi ń sùn yá mi yìí kò sí fún níbi àwẹ̀ tó gbà yẹn ìlẹ́lẹ́jọ́ rẹ̀ àyàfi bí rúbà kọ ìmí mélòó mélòó lẹni tí ń ṣe náfìlà lẹ́yìn sẹ́lẹ̀hùn mi ń kíyà mi yìí kò sí fún níbi náfìlà tó ṣe yẹn o àyàfà ìsùn nìkan. Ibn Majah àtàwọn bí hadith ń jáde ní súnà náà Sheikhuna Al-Albani alayhi rahmatullah wọn hadith ní hasanun sahih ọ̀dà bẹ́ẹ̀ náà ọ̀dẹ̀ tó àlàáfíà hadith kọkàndínní àádọ́ta qala rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run kó máa bá ọ̀sọ́ báyìí pé àtàní Jibril Jibril wà bá mi fa qala ya àni mo kẹrẹ Muhammad. من أدرك أحد والديه فمات فمات فدخل النار ẹni yóò sọ wá kan nù yá àti bàbá ẹ ó ń wá jáde láyé ọba tún wọná fa àbùádàhùlọ ọlọ́run gbé ìjìnà sí kẹrẹ ọ. kol amin eré anábì sọ pé amin ọkọlùtù amin mo bá amin pé ọlọ́run gbà ó ibi ìbílù tún sọ wípé yá muhammed fún pèrè muhammed mọ̀nì adraka shahra Ramadan ẹni yóò fi ọba bá oṣù Ramadan oṣù Ramadan bá láyé ọmọ àtà ń tàn wá kú ọ̀làmù yóò sarula àwa àforí jurúfẹ́ níbẹ̀ fa udkhila an-nar wọ́n bá tún kí wọnú náà wọ́n mú wọn náà fa ab'adahu Allah ọlọ́run jurúfẹ́ níbẹ̀ jìnnà sí kẹrẹ nìyẹn kul amin sọ pé amin ọ̀kúntù àmì mo bá sọ pé àmì ìtumọ̀ ní pé ọlọ́run gbà ó kọ́ọ̀l oníjìbí ló bá tún sọ báyìí pé wọ́n máa ń zòkèrè ta ìdáhù ẹni tí wọ́n dé dákọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ kálábù yóò sọ lè àlẹ́yíká tí ó sọ̀sà láti fọ̀ fọ̀mátà tó wá kú lórí bẹ́ẹ̀ fọ̀dákàlà náà wọ́n bá wọná fàbà àdàhùn lọ ọlọ́run gbèrú fẹ́ẹ́ rí bẹ́ẹ̀ jìnnà sí kẹrẹ o kul àmín sọ pé àmín o ọkùntu àmín bàbá tó sọ pé ọlọ́run dákun dá o hadithi sheikh al-albani rahimahullah wọn hadithi ti ọlọ́láàfíà nínú ọ̀sẹ̀ àti wọn pè ní sahihul jami hadithi àádọ́ta òjì ọlọ́run sallallahu alayhi wa sallam ọ̀sọ̀ báyìí pé saharu ẹ máa jẹ sàárè wọ́n lọ́wọ́ bíi járe àti mímọ́ yìí kódà kó jẹ́ pẹ̀lú ẹ̀fà fẹ́rẹ́ omi kan tẹ́kẹ̀ fa omi mu tẹ́sẹ̀ mi mu hadith eléyìí náà Sheikhna Al-Albani alayhi rahmatullah wọ́n ní hadith yẹn lálàáfíà ọwọ́ àdùnnúfẹ́ àtọ́npẹ̀ ní Sahih al-Jami' hadith ọ̀kànléní àádọ́ta qala Rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run bá ìkẹ́ ọ̀nà ọlọ́run kò máa bá ọ sọ báyìí wípé yẹlẹtẹ́mi sùúlẹ́yìn látàlùkọ́dẹ́rù ẹ máa wá òru àtọlùkọdírì ẹ máa wá kí pẹ̀lú ìjọsìn ní àkìrọ̀ lẹ́yìn láti ń ní òru tó kẹ́yìn nínú Ramadan nínú oṣù Ramadan Sheikh Al-Albani sọ pé hadithi ìgbádùn ẹsìn bẹnu tíra tó ń pè ní Sahihul Jami'a hadithi kejì lé ní àádọ́ta an Anas bin Malik radiyallahu anhu. ìyẹn wá da anas ọmọ malik kọ́lọ́n kó bá nìyẹn lọ sí kọ́ọ̀l ọ̀sọ̀ báyìí pé káàní sallallahu alayhi wasallam sallam òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá ọjọ́ ní tó ṣe yí pé yuftiru qabla an yusalliya ala rutabatin ìmàn sínú kó tó kírun maghrib ala rutabatin lórí àwọn dàbí dùn to tutù. fa ilam tẹkùn rotovat tí ọba wá rí àwọn èyí tó tutù fọtàmọrọ tón àjásí fáwọn èyí tó gbẹ òun ni ó fi sínú fa ilam tẹkùn tamọrọ tón tí ọba tó wá rí dàbí tó tọ gbẹ hasa hasawaati mímà ẹn yóò sì tẹ omi mu yóò sẹmu àwọn eh, ìmáfa omi mu yóò fa àmú lọ́pọ̀lọpọ̀ yóò fa omi mu ní ọ̀pọ̀lọpọ̀ hadith eléyìí Sheikh Albani alayhi rahmatullah wọn hadith yẹn dípò pé ọ̀dà ọ̀dídájà hasan nítorí bẹ́ẹ̀ náà tíra tí wọ́n tí wọ́n sì tán pè ní sahih at-Targhib hadith kẹta lé ní àádọ́ta qala Rasulullah sallallahu alayhi wa sallam òjijì ọlọ́run ìjọ ọlọ́run ọlọ́run máa bá ọ̀sọ́ báyìí inna ma'shara al-anbiya dádájú àwa tá a jẹ́ jàmá àtàlàgbéyà àwa tá a jẹ́ àkójọpọ̀ tá a já nàbí omi ìrùnà bíi tààjé lè fi torí náà wọ́n pa wá láṣẹ pé ká tètè máa sinú tá a bá ti gbà wẹ̀ ọ́ wọ́tà àkírí sàfóòrì náà ká sì máa lọ́ sáàrì wa lára ká pẹ́ jẹ sáàrì wà á nẹ́dọ̀ nana aláṣàmọ́ ìlì náà fi sọ́lá ká dẹ̀ gbé ọwọ́ ọ̀tún wa sórí ọwọ́ òsì wa nígbà tá a bá ń kírun sheikh albani aleyhi rahmatulah wọn ní àfi ti hadith yìí ń kọ́ sahih ọjọ́ nǹkan tó rí ọlálàáfíà dáadáa yìí ni òpin àwọn hadith yẹn.